ẹ kalẹ́ o èyí ni ìròyìn láwọlé sùn tí ó dé sí etí gbọ̀yìn láti iléeṣẹ́ campus radar funa ninety nine dot no frequency orúkọ mi ni rabiu karimat ọláyẹmí ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà ẹ padà sí inú ẹgbẹ́ apc lai mohammed rọ àwọn alátìlẹyìn rẹ̀ ní kwara aṣíwájú tinubu ti sọ wípé ìkọlù sí gbogbo wa ní ìkọlù kaduna yìí màá fún àwọn tó farapa ní fifty million naira gómìnà ìpínlẹ̀ èkìtì nígbà kan rí ayọ̀délé fáyọ̀ṣe ni ó ń béèrè wípé irú iṣẹ́ wo ni mínísítà fẹ́tò abẹ́lé yóò máa ṣe tí fáyọ̀ṣe bá di ààrẹ nàìjíríà ẹ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ mínísítà tó ń rí sí ìbánisọ̀rọ̀ àti àṣà ilẹ̀ yìí lai muhammed ti rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc tó jẹ́ alátìlẹyìn rẹ̀ tí wọ́n ń fapájánú tí wọ́n yà dánú tí wọ́n yà dànù kúrò nínú ẹgbẹ́ náà láti padà sí apc nípínlẹ̀ kwara ó ní kíkúrò nínú ẹgbẹ́ kò ní ọ̀nà àbáyọ tó kàn ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ni mínísítà náà sọ̀rọ̀ ọ̀hún ó ní gbogbo ọgbọ́n gbọ́mísì omi ọ̀tọ̀ tó ń bá ẹgbẹ́ náà fínra ni yóò yanjú kó tó di ọdún 2023 tí ìdìbò gbogbogbò yóò wáyé ó tẹ̀síwájú pé ìròyìn tí kan òun lára látòrí ẹ̀rọ ayélujára pé ọ̀pọ̀ àwọn alẹ́tìlẹ́yìn òun ni wọ́n fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ tí wọ́n sì darapọ̀ mọ́ SDP ìròyìn èyí ló sọ wípé ẹni tó bá ní aṣíwájú Tinubu ń lọ sí ilẹ̀ haúsá lemọ́lemọ́ láti lè fa ojú wọn mọ́ra pẹ̀lú owó torí owó torí ìdìbò ọdún 2023 kò wí ire rárá agbẹnusọ fún olóyè Tinubu ọ̀gbẹ́ni Túndé Rahman ní kí kì í ṣe àkọ́kọ́ aṣíwájú láti ṣe irú nǹkan báyìí ìgbà tí àwọn agbébọn kọlù wọn ní Zamfara, Katsina àti Niger ẹ ò rí wípé wọ́n lọ síbẹ̀ láti bẹ̀ wọ́n wò tí wọ́n sì ṣe ṣèrànwọ́ owó fún wọn. Bákan náà ó ní ní ìpínlẹ̀ Èkó nígbà tí wọ́n gbé ìgbìmọ̀ kan kalẹ̀ fún ìrànwọ́ fún àwọn èèyàn Aṣíwájú dìde sí ìròyìn tẹ́ ò máa káàdì rẹ̀ ńlẹ̀ ní àṣálẹ́ tèmi ni ó ní irú iṣẹ́ wo ni mínísítà fẹ́tọ̀ abẹ́lé yóò máa ṣe tí Fáyọ̀ṣe bá di ààrẹ Nàìjíríà gómìnà ìpínlẹ̀ Èkìtì kan rí ni Ayọ̀délé Fáyọ̀ṣe ti gba fọ́ọ̀mù ìkéde èròǹgbà láti díje dupò ààrẹ lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ìlú Àbújá lólú iléeṣẹ́ ẹgbẹ́ náà ló ti gba fọ́ọ̀mù yìí lọ́jọ́rú, lẹ́yìn tó gba fọ́ọ̀mù náà tán ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó sì mẹ́nu ba àwọn nǹkan tí yóò gbé ṣe bó bá fi lè ríbi dé orí àlééfà nínú àwọn nǹkan tó sọ pàtó Fáyọ̀ṣe ní òun yóò ṣètò ìdásílẹ̀ iléeṣẹ́ tí yóò máa mójútó àwọn ará ìlú nítorí náà òun yóò dá ipò mínísítà for stomach infrastructure sílẹ̀. Kò ní jù báyìí lọ ní àṣálẹ́ tèmi ní orí ìròyìn láwọlésùn láti iléeṣẹ́ Campus Radar FUNAab, orúkọ mi ò yípadà Rabiu Karimat Ọláyẹmí.